والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي عليه وآله وسلم قال إن الله وضع عن أمتي الخطأ النسيان وما استكرهوا عليه رواه ابن ماجه والحاكم وقال وحاتم لا يثبت وعن ابن عباس رضي الله عنهما قال إذا حرم امرأته ليس بشيء وقال لقد كان لكم في رسول الله أسوة حسنة رواه البخاري ولمسلم عن ابن عباس إذا حرم الرجل امرأته فهو يمين يكفرها àwọn ìgbà wa yìí àwọn náà wá lórí ohun tó ní í ṣe pẹ̀lú kíkọ obìnrin sílẹ̀. ìgbà wa kan wà tá a mọ̀ bóyá ti ṣàlàyé rẹ̀ ṣáájú ó síwájú ètò àti kà lálàkọ́kọ́. يعني عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال إن الله تجاوز عن أمتي ما حدثت به أنفسها ما لم تعمل أو تكلم متفق عليه أو قات صلى الله عليه وسلم تلي ولد عبد الله بن عباس رضي الله عنهما wọ́n gbà alátọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé inna Allaha wada'a an ummati al-khata'a wan-nisyan wa mastukrihu alayhi. ẹgbẹ́ wa yìí wọ́n ní Ibn Majah àti Abu Abdullahi al-Hakim àwọn ni wọ́n gbé jáde. Abu Hatim ar olùmọ̀nlá ni nípa ilmu alhadith jarhan wa ta'dila àwọn sọ pé ìgbà wa yìí kò fẹsẹ̀ rinlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó pọ̀ lẹ́nu àwọn olùmọ̀ láti máa fi sẹ̀rí ṣùgbọ́n abu hatim ibn abi abi abu hatim ar wọ́n sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó kó sínú táwọn èèyàn fífi ń sẹ̀rí òun náà ní pé dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ṣe àmójúkúrò fún àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam lórí tí wọ́n bá fi àṣìṣe ṣe àbí tí wọ́n fi gbàgbé ṣe àbí tí wọ́n jẹ wọ́n nípa ṣe. ẹ̀gbà wa tó síwájú eléyìí òun náà ní pé ọlọ́run ti ṣe àmójúkúrò fún àlùmọ́ mi lórí tí wọ́n bá sọ sínú ẹ̀mí wọn lópin ìgbà tí wọn bá ti fi ṣiṣẹ́ ṣe tí wọn ò sì sọ jáde lórí ahọ́n wọn. ibẹ̀ ni a ti sọ pé àìmọye èèyàn ló ti fọkàn kọ ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé ìyàwó yẹn ìyàwó rẹ̀ náà láti máa pè é nítorí pé o kọ́ nínú ẹ̀mí rẹ̀ kò ì tí ì jẹ́ kíkọ̀ nítorí pé njọ́ tó fẹ́ fẹ́ àfẹ́sẹ̀mí kọ́ lọ fẹ́ ẹnu ẹ ń lọ fi sọ̀rọ̀ tó fi sọpọ̀ fẹ́ torí ẹ njọ́ ẹ pé ọ̀rọ̀ ń lọ fi gbà ọ̀rọ̀ náà ló fi kọ́ ẹnikẹ́ni tí kìí ṣe ayaya tí kìí lè sọ̀rọ̀ wọ́n fobìnrin fún bàbá ìyàwó sọ pé òun fọmọ fún ọ níyàwó ìwọ sọ pé wọ́n gbà á níyàwó sọ ọ̀rọ̀ yẹn làwọn nílò kìí ṣe nǹkan míì ẹ̀rí pé láwọn àjọ kan táwọn bá sọ pé àwọn róbìnrin kan wù àwọn láti fẹ́ wọ́n á máa kọ̀wé lọ sínú ìdílé tóbìnrin yẹn bá ti wà ní láti ṣe àfihàn pọ́mọ wọn wù àwọn àwọn fẹ́fẹ́ táwọn náà bá wọn gbà wípé àwọn ò fọmọ àwọn fún ọ ìwé làwọn náà kọ tọ́ba wọn adijọ́ tó ń sọ pé àwọn ń ṣègbéyàwó wọn kàn máa jẹun wọn máa mú ni kò ní í sí pé a fi fún ọ wọn náà sì ní a fi fún ọ níyàwó wọn náà sì sọ pé ọgbà níyàwó wọn á sọ pé ìwé táwọn kọ́ńkọ́ yóò nítumọ̀ rárá kọjá mọ́ kankan lọ́dọ̀ ẹni tọ́lọ̀ wọn bá tó ṣe ní aláhán tí fi ń rí tí fi ń sọ̀rọ̀ àmẹ́ni tó láhán tí kìí rí fi sọ̀rọ̀ àwọn ní ìwé kíkọ wọn àti fọwọ́sàpèjúwe nítumà lọ́dọ̀ tiwọn àmọ́ wọ́n tó lẹ́nu tó lè fi sọ̀rọ̀ al-ijab wal-qabul ó jáde pé òun fi ọmọbìnrin òun yìí fún ọ níyàwó wọn náà wàá sọ pé ọgbà níyàwó òun fi ọmọbìnrin tó ń jẹ́ alámòjútó lórí rẹ̀ yìí fún ọ níyàwó wọn náà sọ pé ọgbà níyàwó òun fi àbúrò yìí fún ọ níyàwó wọn náà sọ pé ọgbà níyàwó òun fi ẹ̀gbọ́n yìí fún ọ níyàwó wọn náà sọ pé ọgbà níyàwó ọ̀rọ̀ yẹn làwọn á nìdí ẹlẹ́rìí wọ́n jẹ́rìí sí ẹlẹ́rìí jẹ́rìí sí ó sojú rẹ̀ illa man shahida bil haqqi wa hum ya'lamun nítorí pọ́ ṣẹlẹ̀ yẹn yóò jẹ́rìí lórí pé lágbájá fi ọmọ fún tàmẹ̀dù tàmẹ̀dù náà sì gbà lọ́wọ́ lágbájá níyàwó so eléyìí ẹnìkan tá a nílò tó fi ẹ̀mí tó fi kọ obìnrin a sọ pé ó ti kọ. nítorí pé ẹ̀mí kọ́ ló fi fẹ́ gbólóhùn ẹnu ẹ ló fi gbà á níyàwó gbólóhùn ẹnu rẹ náà ló fi kọ̀ ọ́ níyàwó tó bá ti fi gbólóhùn ẹnu rẹ kọ̀ ọ́ níyàwó kò sí kó jẹ mọ́ kò sí kó jẹ mọ́ nítorí pé ó dàbí ẹyin ni tó bá ti fọ́ ọ̀sán àti àlegbà tún kó má. ẹ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀mí ni wọ́n bá máa lò láti sọ pé ọ̀fẹ́ àbọ̀kọ́ ńtọ́dájú òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin táwọn à ń lé ọkọ wọn ò ní jẹ́yàwó fọkọ. ìdáyé mọ́yé tó ti fọkàn tó ti fẹ̀mí tó ti fi kọyàwó rẹ̀ dànù. nítorí pé ó lè ṣe nǹkan kan tó máa pé irú eléyìí ń bọ́ bá wọnú léyìí. fẹ́rù ẹni tó yẹ kéèyàn fẹ́ ni tó ti sọ pé ó ti kọ́ dànù. àmọ́ nítorí pé ọ̀sọ́ jáde wọ́n tún máa rẹ́rìn sí ọ tí ọmọ pé o ti fẹ́ o ti fọkàn bá tó ń jẹ́ o ti fẹ̀mí bá tó ń jẹ́ àwọn sọ kọ́dà kò burú kò burú sáti gbóúnjẹ wá kò burú sáti gbóúnjẹ wá tó o ti fọkàn lálàsí rẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba ṣàmójúkúrò fún wa nítorí tó bá yẹ pé ọkàn náà lọ́lọ́run ọba fi bí wa léèrè àwa náà ní wàlìjẹ́nà nítorí pé ọkàn rẹ ọlọ́run ọmọ ọ̀ràn tó ń fi dá nínú ẹ̀mí ẹ ọlọ́run máa yọ ọ̀rọ̀ burúkú tó ń sọ síbẹ̀ tó yẹ kéèyàn ni tí yẹn bá gbọ́ wọ́n máa lé ọ̀ka nípa ṣe èèyàn abú ni ọ́ torí ẹ̀ ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ṣàmójúkúrò fún wa. lillahi ma fi fi al-ard wa in tubdu fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi Allah fayaghfiru liman yasha'u wa yu'adhibu man wallahu ala kulli shay'in qadir ọlọ́run ọba ẹlẹ́dàá ó ní tẹ́ ẹ bá gbé ti ń bẹ́nu ẹ̀mí yín hàn àbẹ́ ẹ bá gbé pamọ́ ọlọ́run ọba yóò ṣèṣirò fún yín lórí ẹ̀ ṣé ibi táwọn sàhábà ti rí i pé tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa bá sì lọ́ọ́ ṣèṣirò fún wa lórí ti ń bẹ́nu ẹ̀mí wa tá à ń gbé pamọ́ kò sí tàbí ṣùgbọ́n. pé gbogbo wa ti gbé àní wàlìjànà nítorí pé àwọn nǹkan tá à ń fẹ̀mí wa sọ èyí tó wọ́pọ̀ jù ń bẹ̀ kì í sọ̀rọ̀ tó dà àwọn ọ̀rọ̀ burúkú kódà àwọn tó lè yà yẹn kèfèrí tọ́sọ̀ yẹn dọ̀sẹ́ bọ́ ó lè pọ̀ nínú tó ń fẹ̀mí rẹ̀ sọ. so àwọn sàhábà lọ́wọ́ abẹ́ lọ́n pé tọ́lọ́n bá ṣe bẹ́ẹ̀ pàtàkì gbọ́ àyà yẹn tó yẹ kí gbogbo ohun tí à ń fẹ̀mí wa rò náà lọ́lọ́run ó fi bí wa ajẹ́pọ̀ àti gbé àníwá àlùjáná nù ọlọ́run bá sọ pé òun ṣàmójúkúrò òun ní ìṣèṣirò fún wa nípa tí à ń fẹ̀mí wa rò èyí tá a bá ti sọ jáde a bá ṣe níṣẹ́ ó nìkan lọ́lọ́run fi bí wa ìbẹ̀yẹn àríkọ́ ọlọ́run ó ṣe ìtúsílẹ̀ fún wa hadith ibn abbas wọn ń tọ́ka sí pé àṣìṣe ọlọ́run ọba ṣàmójúkúrò fún wa lórí ẹ̀ kí ló dé tán fi wá mú wa ní báàbò yìí wọ́n fẹ́ tọ́ka sí pé ẹni tó bá fi àṣìṣe tó bá fi kọ obìnrin sílẹ̀ kò fẹ́ kọ̀ kò sí kíkọ̀ ọ́lẹ̀ rẹ̀ lẹ́mìí rẹ̀ àṣìṣe ló fi kọ̀ ọ́ á sọ pé kíkọ yẹn kò jẹ́ kíkọ ẹni tó bá fi gbàgbé tó bá fi kọ obìnrin á sọ pé kíkọ rẹ̀ kò jẹ́ kíkọ eléyìí kò lábẹ́ sẹlẹ́sùn jidduhunna jidd wa hazluhunna jidd kẹmẹ́ta tá a bá mú tá a bá mú ní kókó òótọ́ náà ni ọ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ tábà sì mú láàdà yóò dòótọ́ mọ́ wa lọ́wọ́ torí ẹ ẹni tó kọ obìnrin látàrí pọ́sàtìsì àní sọ pé ń ṣàwàdà àṣìṣe làṣìṣe ń jẹ́ so tí wọ́n bá yọ kù nínú nǹkan tó ṣe pé àṣìṣe ò pé kọ́ mọ́ ṣẹlẹ̀. àjẹ́ pé àṣìṣe la pa lára kíkọ obìnrin sílẹ̀. àwọn kan wà tó jẹ́ pé àṣìṣe kò pé kó wọ́n má ṣẹlẹ̀ tó bá ṣàṣìṣe ní ìsinyìí báyìí tó jẹ́ pé ọlọ́ṣàṣìṣe ó dínkù nínú rákà sọ̀láàtì ọwọ́ sálámà rákà méjì asọpọlọ ti sàmójú kúrò lórí àṣìṣe òní tún sọ láti ṣe wọn àti èsì pé ọgbádùn torí rákà méjì ló ṣe ọgbọ́dọ̀ tún mú rákà kan wá. bákan náà ẹnìkan ṣe sọláàtì lọ́gìrì ọwọ́ àtàrà àṣìṣe sọ́ọ́dì rákà ìpè ọlọ́run ti sàmójú kúrò fún wa lórí àṣìṣe kí ni jẹ́ bẹ́ẹ̀ wá forí kalẹ̀ lẹ́yìn sí sálámà sọláàtò jùmọ̀ àlàfẹ́sẹ̀ látàrí àti ọwọ́ àdàníyàn pé sọláàtò bọ́hùrù ni wọ́n fẹ́ sí sídìmọ́ àlọ́ ń ṣiṣẹ́ o ọlọ́mọdé ọwọ́ alọ́lọ́ ti sàmójúkúrò lórí àṣìṣe mo rò pé yé ìyẹn ni pé àṣìṣe kìí ṣe kí gbogbo ìgbà tó bá ti ṣẹlẹ̀ iná ló túmọ̀ sí pé kò lápá ẹ̀hẹ́n so ó la ó lè lapa ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní pé wọn ò ní pa ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún eléyìí tí ò pé kọ́ ọmọ ṣàtúnṣe ń tọ́ ṣàtúnṣe nínú ẹ̀ nísìnyí ọkọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé ti kọ́ ọ lẹ́nu látàrí àṣìṣe nítorí ọ̀fẹ́ sọ ni pé mo ti gba tiẹ̀ ẹnu ẹ bá yọ ọba ní oṣù ti kọ́ ọ lẹ̀ kọ̀mọ̀ túmọ̀ sí pé àṣìṣe ni jókòó rẹ̀ jàre à ó rojú ẹnu rọ́fẹ̀ bo nítorí tí wọ́n bá sílẹ̀kùn kíkálukú ọmọ sọ pé àṣìṣe ni àṣìṣe ni àní mẹni tí ó ṣàṣìṣe yàtọ̀ sí ẹni tó ṣàṣìṣe wàá rojọ́ fáìn. wọ́n láyọ̀ tọ́ ni tí mo fẹ́ sọ. So ọmọ ìyọ̀bọ lẹ́nu mi ni o kí lẹ tó mọ ń lérí mi ò sọ bẹ́ẹ̀ o èmi ò à so tó bá rojọ́ táwa rí i pé yes ok mo rò pé <laughs> tó bá ṣerú àṣìṣe yẹn ọgbà torobìnrin kan máa wò pé kọ̀yẹ́ kọ́kẹ́yìn balẹ̀ sọkùnrin mà torí nǹkan tí ọba obìnrin lẹ́rù jù láyè yìí oníkékì kankan máa mi òpó múlẹ́rù olè rẹ̀ òpó tó mú ilé rẹ̀ ró láì jẹ́ pé lẹ́mì kórópé kíkan ọmọ ámì kí wọ́n máa fì ṣé ẹni tí ń jó fì tí ń jó mi yóò fojú rẹ̀ wò kò ní fojú rẹ̀ wò ọ yóò máa sọ́ra fún ọ torijọ́ tó ọba pé kì í ṣàṣìṣe àlọ́ òròjú ẹnu rẹ̀ ọ̀fẹ́ bò nítorí pé obìnrin yẹn lẹ́tọ̀ọ́ láti pè ọ́ lẹ́jọ́ ìpè ó ti kọ̀ mí lẹ̀ ó sì tún ní dúró nulẹ̀ ó ti kọ̀ mí lẹ̀ èmi ti bẹ̀rẹ̀ ìdà èmi ọmọ àwa wí ti ń wú o mo rò pé yé so that bíbẹ̀rẹ̀ ń bẹ̀ ó fi clear ṣe ibi tó ti wá rojọ́ ni ó pè ọ́ lẹ́jọ́ lọ ń gbọ́ bàbá ìyàwó yín lẹ ti kọ̀ àwọn lẹ̀ ẹ̀sùn dè wọ́n mọ́lẹ̀ ẹ̀jẹ̀ wọn ṣe ìdà ó ní rárá òun ọ̀kọ́ o àṣìṣe ni o so sẹ́wọ̀n kí táwọn náà bá ń ṣe èméjì àlékọ́ fọlọ́ǹbùrà pàṣìṣe so ẹni tó bá sì fẹ́ wọ náà rọrùn kò lè fọlọ́ǹbùrà lórí irọ́ eléyìí jẹba àwọn bẹ́ẹ̀ náà ní gbàgbé bẹ́ẹ̀ náà ní tí wọ́n bá tú láti yẹn wọ́n mú yẹn tipátipá wọ́n mú yẹn tipátipá pé kọ̀ọ̀kọ̀ọ̀ obìnrin rẹ sílẹ̀ ìjẹ́ nípa bí kí wọ́n sọ pé tó o bá pé o ti di kèfèrí á pọ̀ lásìkò tí làásìgbò bá ń ṣẹlẹ̀ tí mánì bá ń bẹ lọ́kàn tiẹ̀ kò sí wàhálà tó bá ní ṣé ìsara wa ni wọ́n ní àwọn kèfèrí ní ìsọ̀rọ̀ ká ara yín náà ni mo rò pé yé ara yín náà tẹ̀síìrì fún sẹ́wọ̀n kí n ọ̀nù kìí ṣe ara yín kẹfẹ́ lílo náà mo rò pé ti ń kọjá ibi tó yẹ torí wọn gbé náà yẹ nítorí ẹlòmíì rò pé ẹ̀hẹ́n ti ń gbé rẹ tayọ ibi tó yẹ. pé alásọ̀bòrò ọwọ́ ń tẹ́ bí ọ̀yẹ́ ni ara yín náà ni. báàsì wà báàsì ẹni kan sọ pé ara báwo a tó ìṣèjára yín báwo so yẹ sọ pé wọn náà ni eléyìí ọ̀tọ̀ náà lọ́lọ́ sọ pé illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman èyí fi gbólóhùn kèfèrí ṣeré o kí wọn apèrè rẹ ní ọlọ́yàdé ọ̀jẹ̀dìran abóròde. Ògúnṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọkọ̀ òfò bí sẹlẹsọ fòsókè bàdàl ìmàn aburú ló kọ́ pòkì lẹ́yìn ìgbà tó lọ́n ti ṣe wọ́n mú mi ni. tírò ẹ bá wá ṣẹlẹ̀ wọ́n wá fi yé wọn pé tọ̀ ìwọ o irú wọn náà ni ọ ìwọ sì mà pé mú ni wọ ṣe irú wọn ni ọ tí wọn bá jẹ́ kó o sojú abẹ́ǹkó ga irú àwọn mùsùlùmí ni wọn ló tún máa rò lẹ́mìí. so tó máa pé ẹ ṣé kátólíìkì ni wọ́n ní àbí bàmútíìsì so wọ́n sọ pé ah òun náà nì òun náà nì èwo àìwé ń fi kílẹ̀ sọ. ọ̀rọ̀ pé yé ọ̀rọ̀ tètè yé mi kílẹ̀ sọ. so ìtẹ̀ sọ náà nì so olólè yẹn ọ̀bọ̀ bẹ́ẹ̀ náà ní nísìnyí kó wọ́n mú yẹn tipatipa kan tó o bá kọ ìyàwó rẹ lẹ ọgbà. tán nígbà wọn láti sọ pé wọ́n mú yẹn tú láti gánà rẹ̀ ìgbà wọn lè sọ pé wọ́n jẹ yín pa kòsìkò máa fọ etí ẹ̀ tó o bá kọ ọ lẹ̀ so wọ́n sọ pé ẹnìkan ò lè gbá mi létí mo rò pé yé torí pé Islam kọ́ alágọ̀ tó tó a lọ gbẹ̀kẹ́ fún wa bí ẹni kò lè gbé mi létí gbé torí gbà tí wọ́n halẹ̀ tí wọ́n náà halẹ̀ rọ́ọ̀bà kọ́lá kọ́ ọmọ làgbára tó ìyẹn sì máa fẹnu gbára rẹ̀ lẹ́nbi tọ́wọ́ ò ti lè ṣiṣẹ́ bí ẹni kò lè gbé mi létí gbé sẹ́mi náà wọ́n sọ ọ̀dà wọn dùn mọ́ ní ẹni kò lè gbá mi létí gbé mọ́ sọ fún ẹ so ibi tó ti mọ́wọ́ wà ẹ̀rú ọ̀bà torí bóun ni yóò sì wá jọ ń pa pé àfikọ́ ọkọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ ẹni tó ti rí pé o ti tà ń láyà kò ní lè go further ìwọ wa fi hàn pé gaskiya ẹnì kan ò lè gbá mi létí gbé tẹ́nìkan bá lè gbá mi létí gbé tẹ́nìkan lè jẹ mí pákọ̀ ìyàwó mi. so àti bí kékeré ló ti fi hàn pé nílàngan ò ní ṣeéṣe. wọ́n ní ta aláàsọ pé wọ́n jẹ́ ń pa. ẹni tí wọ́n jẹ́ ń pa lẹ́ni tí wọ́n di ọwọ́ rẹ̀ méjèèjì tí wọ́n di ẹsẹ̀ rẹ̀ méjèèjì tí wọ́n á sọ sínú omi yóò tutù àbí òní tutù àwọn jẹun pa mára rẹ̀ tutù nù bó wọ́n sì wá jẹun pa pé kọ̀kọ̀ ìyàwó rẹ̀ nàám tí wọ́n lè mú ahọ́n rẹ̀ kí wọ́n kí wọ́n yí síwájú kí wọ́n yí sókè kí wọ́n sọ pé ọkọ̀ ọ́lẹ̀ tí ó lè ṣeéṣe kò lè ṣeéṣe torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó bá yẹ pé ó ní í ṣe pẹ̀lú pé wọ́n fọ́ ba àlàáfíà rẹ̀ wọ́n fẹ́ gbẹ̀mí rẹ̀ wọn ò fún ní àyè láti lè dánú ròmà ilé ni wọ́n ń pè ní ikrahun mulji torí pé oríṣi méjì nìjẹ́ ní ń pa ìjẹ́ ní ń pa wà tó fààyè lẹ̀ fún wa láti ronú ìjẹ́ ní ń pa wà tí ò ní fààyè sílẹ̀ fún wa láti ronú eléyìí tó lapa nínú òfin ṣẹ̀ríyà ó ń lè yóò fààyè sílẹ̀ fúnni láti ronú irú ẹni tá di ọwọ́ rẹ̀ méjèèjì tá di ẹsẹ̀ rẹ̀ méjèèjì tá wọ́n á sọ sínú òkú. bí nísìnyí nísìnyí wọ́n ń pè mu ọtí mu ọtí ṣe é mọ̀ pé ìgbà tó ti sọ bẹ́ẹ̀ tó sì gbébọn lọ́wọ́ ìwọ kàn sí gòní lọba bẹ̀rẹ̀ sí ní dasọ̀n sẹ́wọ̀n pé wọn ò tí ì jọ ń pa níjà ní ń pa tí kò fààyè lẹ̀ fún ni láti ronú o sì lè ronú nìsí pé èmi ò ní mutí yẹn o nítorí pé ọba àgbébọn lọ́wọ́ lásán mo lè kó ẹsẹ̀ rẹ méjèèjì. àbí ẹ̀yin bẹ̀rù ni. <laughs> mo lè kún ẹsẹ̀ rẹ méjèèjì kó ṣubú kó tó ṣe kí ni mo ti bẹ́ dànù ara tó fi yẹ kí n máa ṣe exercise ni ẹ bá ẹ àwọn èèyàn kàn máa dàgbà ní ṣe exercise torí ijó ewu abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ so ọmọ ro ibi tó ti ro yẹn wọ́n kàn di ọwọ́ rẹ méjèèjì ni ibi tó ti di ọwọ́ rẹ méjèèjì wọ́n kàn mú ẹnu rẹ wọ́n kàn gbégò sí i sàmì kékeré ló lè ṣe mọ́mọ́ máa hí ilẹ̀ tó máa ń la hí ilẹ̀ tẹ̀lẹ̀ ọgbọ́n ò lẹni tí ọgbọ́n gbọ́n má sẹ́wọ̀n kọ́ yàtọ̀ ní ìsìn. ok ní ìsìgbà tá a tún gbé ìgò ọtí sí ọ lẹ́nu tó ń dà sí ọ kò tí ì lọ sẹ́wọ̀n pọ́lọ̀ tún fún wa lágbára tá a fi lè di ọ̀nà fún wa ẹ má dá ẹnu ní ọ̀mà mo rò pé yé ó dì mú ngbà yẹn wọn ti gbòǹbọ náà rọ fún rẹ. sọ ti di ìkọrọ ọhún mọlìjì kò sáàyè fún ọmọ báyìí yẹn ni wọ́n sọ pé ò lẹ́sẹ̀ àmọ́ ọ̀tá bí ọbẹ̀ ò ṣe kán níṣẹ́ nìkan sọ pé tó o bá fi lè pa ọmọ ìyá pọ̀ tó o bá fi lè pa ọmọ ìyá pọ̀ sọ́pa ẹ̀rù dáadáa sọ́pa torí nísìnyí tó o fi lè pa ọ̀pá àyàn pọ̀ àwọn sì sọ pé tó o pa á àwọn pọ̀ result wo wà lọ nfẹ gbogbo ẹ̀ náà danger kó kúkú má pọ̀ ọmọ ọlọ́mọ kó pọ̀ ọ̀sẹ̀ ju kó pọ̀ ọmọ ọlọ́mọ lọ́ka tó padà pọ̀ tó o bá fi lè bá obìnrin yìí ṣe zina á pọ̀ hmm? ṣé ẹ̀yin ó ṣe ọlọ́mọdé ok wọ́n á sọ pé àwọn pọn tó o bá ṣe níìsín wọ́n ti níyàwó wọ́n á lọ ṣe zina kí ni result ikú èwo ló gbóná nu méjèèjì àti kú ètò ọkàn ṣútì ẹ pàù àti kú ètò gbogbo ara yóò wá sọ lóko torí òfin fọ́ èwo ló gbóná jù àtolóko yẹn gbóná o mo rò pé ọbẹ̀ ta má ṣe zina yẹn ókè wo ò tí ì fẹ́yàwó rí ó ní ayé tí mo ti ẹ̀ jẹ́ ni pé mi ti fẹ́yàwó tékin tó náà dáa ni rárárárá torí kò sí bó ṣe ṣe zìnà nítorí pé wọ́n gbébọn lọ́wọ́ àfi kọ́ jẹ́ pé zìnà wọ̀ sẹ́yìn máa bẹ́ẹ̀ nísìnyí wọ́n di ọwọ́ rẹ̀ wọ́n di ẹsẹ̀ rẹ̀ sòkè ni wọ́n tẹ̀ lára rẹ̀ tídìí rẹ̀ fi le <laughs> bọ́tìnì wo wọ́n tẹ̀ so ó rí i pé wọ́n ló bá switch kan sọ̀rọ̀ lọ́pọlọ rẹ̀ sá wípé tọ̀ iṣẹ́ yá o ajẹ́pọ̀ dara ìwọ náà so wọ́n sọ pé ń bẹ̀ yẹn bó wọn ṣe fẹ́ fọ́ọ̀sì rẹ lọ́nà tí ò ní ku èrò kankan lórí rẹ kò lè ṣèṣe àyàfi tó bá yẹ pé wọ́n dọ̀ dùbúlẹ̀ lórí obìnrin yẹn wọ́n á kí abẹ́ tiẹ̀ bọ́nú tiẹ̀ gbogbo bí wọ́n ṣe ṣètò ìdí rẹ̀ ò lè rárá kò lè rárá àfi bíi àfi bíi okùn ṣòkòtò ó dorí kọlẹ̀ ni wọ́n tún lù ọ́ wípé mi ò ṣe zìnnà wọ́n rò pé yé sọ́sì ṣètò ńgbà tí èsì pé wúrẹ́ bu ọjẹ́ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn akramakumullah tí ì bá aṣọ lórí ibú náà tani ẹni tí ó máa fọ́ọ̀sì ẹnìkan pé kọ́kọ́ yàwó lórí kíni ìmọ̀ ń ṣẹlẹ̀ ń gbà mí nínú ìgbésí ayé bóyá àwọn òbí ọkọ wọ́n lè máa wò pé ìyàwó tó máa ń lọ fẹ́ yìí kò pé àwọn ọmọ burúkú lọ lọ fẹ́ wàhálà rẹ̀ ti pọ̀ jù gbogbo ìgbà ló máa ń lẹ̀ kọ́dà àtìgbà tó ti wọlé bàbá òrojú ọmọ mọ́ ọmọ òrojú bàbá mọ́ ọ̀dà àárín ìyá àtọmọ́rú gbogbo kálukú dọ̀tá ara wọn káwọn bàbá yẹn kọ́ wá jẹ́ pé àwọn fẹ́ jẹ ọmọ wọn pa láti kọ́lẹ̀ wàhálà tó gbé wọlé tó o kọ́lẹ̀ á kọ́ ọ lọ́mọ. sẹ́wọ̀n kí yorùbá lẹ́bù àwọn máa kọ́ yàn lọ́mọ fa so wọ́n á sọ pé àwọn kọ́ ọ lọ́mọ gbogbo ń tẹ̀yàn fi fúnlẹ̀ mọ́yàn làwọn òbí rẹ̀ ṣe tó fi jẹ́ pọ́nkọ́ obìnrin yẹn lẹ̀ ó ṣe ṣe kírù rẹ̀ wáyé bá. ìgbà míì ó lè jóbi ọmọbìnrin làwọn sọ pé àsìkò ìgbà tí ajẹ́kọ̀ fẹ́ ọkùnrin yẹn á wò pé nǹkan máa ṣe dáadáa yóò máa ránṣẹ́ àbí òye láì ṣe bisikíìtì so àti ìgbà tó ti mú ọ kò àbí òye nǹkan kan ọ̀wọ́ léke kí á láàrin rẹ̀ kó wá sọ kò ní dáa fún ọ tó o bá kọ́ máa wọn. ẹ gbọ́rọ̀ ìyẹn ni kó lè bà ọkọ ọmọ àwọn. wọ́n wá rán àwọn abánigbèlú pa pé kí wọ́n bá wọn gbé ọ lù kí wọ́n pọ́ pọ̀ bá ti ní kọ́ máa wọn lẹ̀ sẹ́mi kérò ẹ̀ náà tún lè ṣẹlẹ̀ báà náà. torí pé ayé táwọn wá ní sí kò sí nǹkan tí ń bẹ torí là ń sọ máa ń sọ pé ká máa ládùúà tó bá lọ fẹ́ yàwó ma ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn rẹ̀ ìbànújẹ́ ni máa tẹ̀lé oríṣiríṣi dírámà tó ọ̀kọ́ ọ̀kọ́ lẹ́tà ni ọmọ sọ̀kalẹ̀ ìwà àwọn olóńgámà tí wọn náà hù àwọn fámìlì gẹ́gẹ́ ń pè ní fámìlì lágbọn méjèèjì ìwà àwọn lẹ́ẹ̀mọ̀ tí wọ́n hù síbẹ̀ mọ̀ pa kúkú gbọ́n jura wa lọ a sì ní ẹ̀sìpírẹ́ǹsì gbèsè ayé ju ara wa lọ torí ẹ̀ ni ló jẹ́ pé ńgbà míì ó rí i pé àwọn kan ń fọ́ọ̀sì rẹ lọ́nà tó ọmọ àbọ̀ ọmọ láti rí pé ọkọ̀ ìyàwó yẹn lẹ̀. àkàràmọ̀kọ́mọ́lá kódà nígbà míì níbi tó burú dé ó lè jẹ́ pé àwọn àlìjánu lọ́wọ́ náà jẹ́ pé wọ́n á máa gba ọ̀nà kan láti máa lo ìyàwó tó ọlọ́fẹ́ hàn láti fi rí pé àwọn jọ ń pa láti kọ́ ọ lẹ̀ tẹ̀wọ̀n kéńgbà mi àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ hàn ó ti jẹ́ àwọn fàlìjànù tó náà kan ṣẹlẹ̀ nínú ìgbésí ayé o àmọ́ tẹ́ pé kò rí tẹ́ pé àlìjánu ń bá a sùn àlìjánu ń bá a lò àlìjánu ò ní fẹ́ kẹ́lòmí ọ̀fẹ́ mú un lọ́wọ́ ṣe ìwọ rí o sì fẹ́ àlìjánu ọmọ òkú ti gba ìyàwó mú un lọ́wọ́ ṣòwò gbọ́ ọ̀nà tálìjánu náà wà láti rí pò ń jọ ń pa ọkọ obìnrin lẹ̀ lọ́nà wà. ìgbà míì obìnrin tí wọ́n ń pọ̀ lè má tiẹ̀ jẹ́ ìyàwó fálìjànù lórí ìjọba tí wọ́n á nú ẹgbẹ́ àdánù tí wọ́n á ẹgbẹ́ burúkú kan tó kí gbogbo ẹ̀ náà kólaboréètì mọ́ àwọn àlìjànù so àwọn àlìjànù yẹn sì ní plan fún gbogbo àwọn tó bá jẹ́ ẹgbẹ́ ọ̀hún irú ta ni wọ́n máa fẹ́ so wọ́n wá ṣèṣì lọ fẹ́ so ìwọ kú mọ́ ọmọ nǹkan kan ju kó o ṣẹ̀sìn lọ ọlọ́run ọ̀dọ́ ọlẹ́ni tí máa ṣẹ̀sìn ó ti tako rotini ìgbésí ayé tiwọn gbogbo ọ̀nà tó wà wà láti rí pé àwọn yá yìí ni wọ́n máa wá a pọ̀ ládùúgbò àgànjẹmọ́ torí pé ntọ́ hàn lásán làwa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì á ní mọ̀ pé ń ṣẹlẹ̀ ó dìgbà tó bá ṣẹlẹ̀ torí ẹ̀ lódodo ọjọ́ òkùnkùn níyàwó fífẹ́ ọjọ́ òkùnkùn lọ́kọ níní kọ́lọ̀ wọn bá kó fún wa ní àwọn ìyàwó rere fẹ́ kó fún àwọn obìnrin lọ́kọ rere ní kọ́lọ̀ bá ẹlẹ́dàá kó má jẹ́ kí àwọn ọmọ wa kún ọ sílé wọ̀ kó má jẹ́ káwọn ọmọ wa kún sí ẹrù gbé akramakumullah à ń bùkátà ká máa bẹ lọ́n gbogbo gbà à ń bùkátà ká lákìyèsí ní gbogbo gbà kákan má jẹ́ kí bójú rẹ̀ ṣe bọ́rọ̀ rẹ̀ ṣe dùn bí ṣe ń tẹ́lẹ̀ kọ́tàn wá jẹ nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ṣẹlẹ̀ tán tí ẹnìkan ní ọ̀dà gbogbo èèyàn yẹra ni ìwọ náà wàá fẹ́ sá fúnra rẹ̀ náà lè fi máa gbà sá fúnra rẹ̀ kó sí àti mà torí de kákìí sára kákìí sára eléyìí wọ́n ní ẹgbà wa yìí kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn ẹgbà wa eléyìí tó ṣe é pé àwọn olùmọ̀ máa fi kẹrì gbogbo àwọn kan tó sì wá ń bí tá a bá fẹ́ lò fún kíkọ obìnrin sílẹ̀ apá kan nínú àwọn olùmọ̀sọ pé ẹni tó bá fàṣìṣe àbí gbàgbé tó bá fi kọ obìnrin sílẹ̀ àní sírò rẹ̀ nígbà táwọn mi sọ pé rárá o á sírò rẹ̀ nítorí pé ẹni tó bá fi ìgbàgbé pààyàn ò ní sọ pé ọkàrì ẹni tó bá sì fàṣìṣe pààyàn ò ní sọ pé nítorí ṣe dáa nítorí pé wọ́n sọ fún wa wípé àkànní pààyàn sani ṣùgbọ́n apààyàn náà ní ẹ sanwó ẹ̀mí apààyàn náà ní ẹ sanwó ẹ̀mí torí ẹ̀ eléyìí tí ó fi hàn lọ́kàn balẹ̀ jù òun náà ni pé kò sí tàbí ṣùgbọ́n gbígbé ọ̀rọ̀ kíkọ obìnrin sílẹ̀ ẹlẹ́gẹ́ gidi ni ẹlẹ́gẹ́ gidi ni so àdìsí kọ̀kọ́kọ́ tọ́ka sí gbígbé ẹni tó bá kọ obìnrin sílẹ̀ látàrí àṣìṣe kìí ṣe kíkọ ọ̀lẹ̀ kò tún tọ́ka sí pé tó bá kọ ọ̀lẹ̀ látàrí gbàgbé kìí ṣe kíkọ ọ̀lẹ̀ kò sì tọ́ka sí i pé ẹni tẹ́ máa jẹ́ ń papọ̀ obìnrin sílẹ̀ kọ̀ọ̀kọ́ lẹ̀ kọ́ tọ́ka sí i nítorí pé rí ìfẹ́ ju táwọn afẹ́ lò fún lọ. ọlọ́run ti sàmójúkúrò fún àlùmọ́ mi nípa àṣìṣe ìgbàgbé àti tí wọ́n bá jẹ wọ́n ń pàṣẹ. so ṣé ọ̀fẹ́ ju ọ̀rọ̀ gbéyàwó táwọn ń sọ̀rọ̀ nítorí aláwọn ẹ̀rí mi tó fi hàn á pé ọ̀rọ̀ gbéyàwó ẹlẹ́gẹ́ ni wọ́n ń fi sáwàdà wọ́n ní wọ́n fi ṣeré tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà nu sọtọ́ bá sọpọ̀ agbẹ nìkan láàyè nítorí pé ọlọ́ọ̀sà ṣe tá a lágbẹ nìkan láàyè látàrí pé ọlọ́ọ̀gbàgbé kò sí tàbí ṣùgbọ́n pípé eléyìí ó lè fa wàhálà bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi alḥasan albasri rahimahullah wọ́n lẹ́ni tó bá fi ìgbàgbé tó bá fi kọ ìyàwó rẹ̀ sílẹ̀ àwọn ń wò bí ẹni tó máa mà ní torí rẹ̀ àní gba ìgbàgbé rẹ̀ àní gbà wọlé àfi tó bá fi májàmú sí tó bá fi májàmú sí pé gbogbo àtúnbà kọ́ ọ lẹ̀ látàrí ìgbàgbé kò ní jẹ́ kíkọ́ ọ lẹ̀ tó àmọ́ tó bá ti ló ń gba òun kọ obìnrin sílẹ̀ àwọn àtẹ̀tẹ̀ sọ fún wa pé ọgbà gbé wọn là ní gbà wọlé. eléyìí oná lọ̀rọ̀ táwọn olùmọ̀ tó pọ̀ jù sọ ẹni bá sọ ipò ń kọ́ ìyàwó látàrí gbàgbé bí ìgbà tí ọmọ àmà náà ni. ìtòbó la fẹ́ mọ̀ pọ̀ gbàgbé ìwọ sá ti sanwó kó orí ọgbàgbé ọgbàgbé àárín rẹ sọlọ ni àmọ́ ti kọ́ lẹ̀. eléyìí ọ̀rọ̀ Hasan al-Basri ni ṣùgbọ́n ọ̀tọ́ tó náà jẹ́ olùmọ̀ nínú àwọn tàbíìn àtàwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ àwọn sọ pé tá a bá wo àdéhìí àní pèǹkì kọ́lẹ̀ nítorí pé ìgbàgbé ni àní ìpè ní kíkọ́ ọlẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé wọ́n kíláàsì èèyàn kan obìnrin sílẹ̀ wọ́n náà ní ìpè ní kíkọ́ ọlẹ̀ Abu Hanifa àwọn sọ wípé kíkọ́ ọlẹ̀ ẹni tí wọ́n bá fi lè jẹ́ ń pa pípé kọ́kọ́ obìnrin lẹ̀ tó náà sì kọ́ ọlẹ̀ kíkọ́ ọlẹ̀ náà ni. tọ́ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn ní ṣe sọ pé illa man ukriha faqalbuhu mutma'innun bil iman àmọ́ pé ìṣe kèfèrí lágbára ju kíkọ̀ obìnrin sílẹ̀ lọ tí wọ́n bá wá tú láti èèyàn sọ gbọ́dọ̀ kèfèrí tí ìmánì sì ń bẹ lọ́kẹ́yàn àjẹ́ pé ìmánì yẹn ò bàjẹ́ bàtà Abu Hanifa sọ pé ọ̀rọ̀ ìmánì kò ní í ṣe pẹ̀lẹ́ lómi ìwọ náà ni àmọ́ ọ̀rọ̀ kíkọ̀ obìnrin lẹ̀ ó ní í ṣe pẹ̀lú ẹni tó ń bá gbé kó sì máa bọ́ ọ pé pẹ̀lú tó fi ni lọ́kàn lọ́yẹ̀ẹ́ kì í sì kọ́ máa bọ́ gbé pẹ̀lú ntòfin lọ́kàn balẹ̀ torí àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n tó bá jẹ́ pé èèyàn bá kọ obìnrin sílẹ̀ látàrí àṣìṣe kò ní í ṣẹlẹ̀ látàrí ìgbàgbé kò ní í ṣẹlẹ̀ látàrí wọn jẹ́ ń pa kò ní í ṣẹlẹ̀ nígbà tá a rápá kan èkejì nínú àwọn olùmọ̀ táwọn sọ pé gbogbo ó ṣẹlẹ̀ bá jẹ́ àṣìṣe kò bá jẹ́ ìgbàgbé kò bá jẹ́ kí wọ́n jẹ̀yàn pa. sọ̀rọ̀ tí sì ń ba kálukú náà lẹ́rù òun náà ni kọ́mọ lọ́ọ́ jẹ́ pé ó ti ṣẹlẹ̀ kéèyàn ọmọ abóbìnrin kan gbé téèyàn lẹ́tọ̀ọ́ sí kọ́mọ bá gbé téèyàn fi wá di kéèyàn lùgbọ́ ọlọ́run wọ́n mọ̀ wá kọ ìdájọ́ pò ń ṣe zina, fún ọ ká ló fẹ́ ṣe zìnà. wọ́n tó níyàwó tó ọkọ ìyàwó pé kọ́ máa lọ ó wàá máa báyàwó ń ṣe zìnà àrùdùbìlà omi ìlọ́yà lọ fẹ́ omi lọ́lọ́ fẹ́ fẹlẹ́ yìí ọjọba hàn lábẹ́ pé ìgbàgbé àṣìṣe ìjánípa àdárùn mu'tabaratun shar'a àwọn àwáwí ni tíṣẹ̀rí àgbà wọlé tí a bá mú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ tá a mú lò lórí ọ̀rọ̀ yìí insha Allah kò burú wípé àtìgbàgbé àtàṣìṣe àtìjẹnipa àwọn àwáwí ni tíṣẹ̀rí àgbà wọlé tó bá dájú pé gbàgbé ló mú ọkọ ìyàwó àṣìṣe ló mú ọkọ wọ́n jẹ ń pa ló mú ọkọ á sọ pé kíkọ ọ̀hún bí aláìkọ ni wọ́n á kù bẹ̀rù Ọlọ́run sódodo ni ló kọ sódodo. So ló fi gbàgbé kọ̀ sódodo ni ló fi ìjà nípa kọ̀ nítorí tọ́rọ̀ bá ti dà báyìí àwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ tẹ́nìkan sọrú rẹ̀ fún wa ọ̀kan ní òmùnú mẹ́tẹ̀ẹ̀ta o ẹni tó mọ̀ ọmọ kọ̀yàwó rẹ̀ títí ọ̀dọ̀ ọlọ́run ó lè lóun ṣàṣìṣe ni ó lè nígbàgbé ni ó lè ní wọ́n jẹun pa ni ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run ká pé ìyẹn màmá ni kìí ṣàṣìṣe kìí ṣègbàgbé kìí ṣèjẹ nípa àwọn sọ pé nínú ìdájọ́ tiwa láyé ń bí ìyàwó rẹ̀ ṣùgbọ́n yọ́dọ̀ ọlọ́run kìí ṣe ìyàwó rẹ̀ ó ti kọ́ lẹ̀ ọ̀bọ̀ ọlọ́run pàdé ń jọ gbèǹde èwo làwọn á ń fẹ́ ṣé káta yìí yanjú rẹ̀ kọ́ yanjú. àbí ká da dúró dijọ́ gbé al-qiyama káwọ́ ga o èwo lẹ́ ń fẹ́ <laughs> àìmọye lóbi ń bẹ lọ́dọ̀ wọn lónìí tí ọ̀lẹ́tọ̀ láti bẹ lọ́dọ̀ wọn àìmọye ẹlòmíì sọ ìyàwó kọjá súnà ó ti kọ ìyàwó tẹ̀mẹ̀wá wọ́n sì tún jọ ń bẹ̀ torí gbogbo ọkọ kan wọ́n mọ̀ wá excuse fún àbí òye omi gan lè sọ pé ìgbà tó ọkọ lè sẹ́lẹ̀rì wà ń bẹ̀ ẹlẹ́rìí báwo ṣé kíkọ obìnrin lẹ́ bùkátà ẹlẹ́rìí ni mélòó ló lẹ́lẹ́rìí nínú kíkọ̀ kọ̀ ó lé ní méjì péré ni àjẹpé mẹ́jọ kọ̀ lẹ́lẹ́rìí kọ̀ ṣẹlẹ̀ jàre kò ṣẹṣẹlẹ̀ lẹ́yìn náà bó ló ṣe bá kíkọ bó ló ṣe bá kíkọ obìnrin sílẹ̀ lórí mẹ́wàá gbá tí èsì dáran lèèyàn mẹ́ta péré lọ́lọ́run fún ẹ bó ló ṣe wá ná títí lórí mẹ́wàá. kákèsì o ò rọ́gbọ́n kan dá fọlọ̀ tí a bá sọ pé àṣìṣe ló fi kọ́ ìgbàgbé ọjọ jọ ń pa tá a bá ní kèsì kíkọ́ ọ̀lẹ̀ látàrí àwọn àwáwí yẹn tí sẹ́rí àgbà wọlé ó wá kù sọ́wọ́ rẹ̀ kọ́ ọmọ dájú sákádọ́dọ̀ ọlọ́run pé n tó wí náà lọ́fà àìjẹ́ bẹ́ẹ̀ nínú ìdájọ́ wa láyé á pé ìyàwó rẹ̀ kèsì ìyàwó rẹ̀ ajẹ́ pé gbogbo ìjókòó tí a ń jọ ń jókòó ìjókòó kínni ìjókòó zina ni kọ́lọ̀ ń sànù wa. abdullahi bin abbas radiyallahu anhuma ó ní idha harrama imra'atahu laysa bi shay ẹni tó bá sọ fún ìyàwó rẹ̀ pé anti alayhi haram ìwọ yìí ó ti dèwọ̀ fún sẹ́mi kó wọ́n sọ kó ń kọ́ ọ lẹ̀ ó ló ti dèwọ̀ fún tọba fẹ́ lé obìnrin lọ wọ́n ní ọkọ ọlẹ ni tóbìnrin bá fẹ́ léra rẹ̀ lọ wọ́n ní kó ṣe kólọ èwo ni o ti dè wọ fóun ẹni tó bá sọ yìí pé obìnrin ti dè wọ fóun sẹ́wọ̀n kó mi à òun náà lè sọ obìnrin ò nídìí kó ronú àwọn èyí sábà ronú òun náà lè sọ pé òun náà dè wọ fóun bí ẹni tó sọ pé ìwọ ìyàwó òun yìí o tóun bá tún gun orí rẹ̀ bí ìgbà tóun fi ẹ̀yìn yóò lélẹ̀ ni lòun náà bá sọ pé ìwọ náà tóun bá <laughs> fi lè gbà fún òun gbà fún bàbá òun abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n bá ní wọ́n jọ ṣe fifty fifty so kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tó bá sọ pé ìyàwó ti dèwọ̀ fóun á sọ pọ́kàn jẹnu yà lásán ni ọjà ẹnu yà yóò ṣe kàfàrà kàfàratul yamin yóò ṣe ìtanràn búburà nítorí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammed sallallahu alayhi wa sallam nínú súrọ́tù tahrim. قال يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم قد فرض الله لكم تحلة أيمانكم لماذا النبي صلى الله عليه وسلم بكى مجن ايه يا تاون لمانك تفسير الصوم ماريا القبطيه ọjọ́ ẹrú tí wọ́n bùn ànábì sallallahu alayhi wa sallam tọ́tọ́ sànábì sallallahu alayhi wa sallam láti máa bá lò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bùn ànábì Ibrahim alayhi salam ní Hajara ìyá ànábì Ismail alayhi salam. tó mú tọ́ ẹ̀tọ́ fànàbí ibrahim aleyhi salam láti bá a lò débi pé ó lóyún anabi ismail ó bí ismail lọ́mọ fànàbí ibrahim aleyhi aleyhisselam. bẹ́ẹ̀ náà ni maria jẹ́ sí anabi wa sallallahu alayhi wa sallam. anabi wa lọ bá maria lò. ẹ̀ ẹ́ ẹ̀ aisha àti hafsa radiyallahu anhuma. àwọn wá fura rí gbá ọba ẹrúbìnrin rẹ yìí lò ó tọ́ sí wọ gẹ́gẹ́ bó ti ṣe tọ́ sí ọkọ kọ́ máa báyàwó rẹ̀ lò iná lọ tọ́ sí kọ́ bẹ́rù lò ìyàtọ̀ nínú ìyàtọ̀ tó kàn wà láàrin ìyàwó àti ẹrú òun náà ni pé wọ́n pín ọjọ́ fẹ́rú àwọn ìyàwó náà máa ń pín ọjọ́ ìgbà táwọn obìnrin méjèèjì wá rí so làwọn wá dètè sànàbì sallallahu alayhi wa alihi wa sallam torí ara sí àwọn obìnrin nu torí ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ tọ́ka ṣe garagara ìjọba bá fẹ́ àwọn torí tí wọ́n ń dètè lọ́wọ́ ló kú ò láyé ajẹ́pẹ́tọ́ ò tí ì ríran. gbà tí wọ́n dètè ètè wọn dá pété ànábì bá ti wá sọ́dọ̀ ọ́ èyí yòówù nù àwọn káwọn sọ pé nǹkan kan rùn. <laughs> so anabi sallallahu alaihi wa sallam bó ṣe wá wá sílé ọ̀kan náà àwọn méjèèjì nǹkan rùn kí ló lè máa rùn anabi sì kórìíra láàyè kó sọ pé nǹkan kan rùn lára rẹ̀ anabi wa sallallahu alaihi wa sallam àwọn òórùn tó dáa ló máa ń jáde lára rẹ̀ oògùn anabi sallallahu alaihi wa sallam ó dùn ó ju lọ́fíńdà mísíkù tí sọba gbogbo lọ́fíńdà lọ. ìwádìí nǹkan kan rùn ọrùn burúkú. kí ló lè máa rùn kí ló lè máa ṣe kí ni. ṣé ẹ mọ̀ pé ẹ bẹ̀rẹ̀ sí ni wò àbí àbí àbí títí tó fi dé pọ́ìntì táwọn wà o. abọ́mọbìnrin tí mo bá lò ló bí kí èmi ọmọ ẹ̀yin náà ní ká ẹ̀kọ́ obì tọ̀ anabi sallallahu alaihi wasallam bá fi wá sọ pé a obìnrin yìí òun ti sílé wọ̀ lórí àrò ntí ọjọ́ yìí pé bá a bá ti súnmọ́ òórùn náà máa rùn táwọn ìyàwó fi wá máa rí ni sá òde ìwà fún obìnrin kejì náà rí tiẹ̀ sí tán ànábì wa sọ pé ó dé ìwà fún lọ́lọ́run ẹlẹ́dàá wa fi hàn pé ọkàn sọ ni kọjá mọ̀ kankan yẹn kí téèyàn bá sọ wípé ìyàwó ó ti dèwọ fóun kọjá mọ́ kankan sẹ́ẹ̀sì máa pé irú rẹ̀ gan-an ojoojúmọ́ náà ni wọ́n máa ṣẹlẹ̀ àwọn obìnrin burú bàjẹ́ àfi tó o bá níyàwó méjì. obìnrin lè sọ pé nígbà tá a ti fẹ́ yàwó wá nísìn ní infection àbí affection ká ti mọ́ o mo rò pé yé lọ́ọ́ dáràn <laughs> pé ẹ lọ ẹ medical check up kó tó di pé ẹ gbogbo ara nìkan hun lọ ẹ wọ́n bá torí tọ́ lọ irú kíni lé ibà ẹ gan hiv test ẹ si. olú ẹ ní ìsinyìí báyìí gbogbo tí ló ẹ rí ọlọ́mọdé kẹ́ ẹ polú ẹ. gbogbo ẹ tẹ́ ní orí ọ̀fọ̀ so yọ́n bá pọ̀ ní for the time being I isolate everybody <laughs> so láti bẹ́ẹ̀ so tó máa ti treat àrùn tán lọ́wọ́ àti pé a ní láti fètò sí gbígbé léyìí o because jẹ́jẹ́jẹ́jẹ́ láti wọ́n ń gbé dáadáa tẹ́lẹ̀ so olórí ibú kan so fẹ́ mọ̀ pé gbogbo orogún náà lórí ibú olórí ibú kan wọlé nísìn gbogbo àwọn àrùn tí ò sí olúwa rẹ̀ rí lórí ọ́ àmọ́ parakásá ọ̀nà ìbáwò pé ah wọ́n sì níyà àwọn ọmọ mi mi lè lùzì ẹ̀ àbí òye ọ lè sọ pé kì í yẹ haram lórí òun haram báwo ó yóò <laughs> ọ̀fẹ́ yàwó a sọ pé haram haram bá so ẹwọ ẹwọ bí islam ṣe sọnà àbáyọ fún wa torí ẹnu ọkùnrin kò ní gbé jóbi ewé jóbélé kọ́ wọn fẹ́ dalé ooru wọn lọ wọlé mọ bá àlàáfíà lé mi jẹ́. islam sọ pé òrí nǹkan kan sọ ọkàn jẹnu yà kò é sàràmù ẹ̀tọ́ náà ni sọ àmọ́ fún tó sọtọ fẹnu arọ fún ó sì kàfàrà kàfàrà àtẹni tó búra torí a ti sọ fún ọ pé nítorí búra lé lórí kò wúlò nítorí olóòní ṣe lóòsì sọ nítorí ẹ nínú kó fọlá ní mẹ́wàá ló ń jẹ àbí kó sí wọn lọ́rùn tàbí kó bọ́kùn ẹrú bàbá lè ṣe èkíní kejì kẹta ajá yìí pé wàá ṣe sùyàmù ọjọ́ mẹ́ta ilé jẹ́ pẹ̀sẹ̀ rẹ lórí ìbúra tó ṣe adúpẹ́ fọlọ́ torí ọ̀rọ̀ yẹn ó wọ́pọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n sọ pé òun ti sọ obìnrin dè lórí àrùn èèwọ̀ báwo ọlọ́run ló máa ń ṣe nǹkan léèwọ̀ tí ó so wàá kàn ṣe kàfàrà ni àmọ́ tó bá pọ́kùnrin sọ fún ìyàwó rẹ̀ pé tó bá tún gorí rẹ̀ ò bí ẹni tó fi ẹ̀yìn ìyá òun lélẹ̀ ni a sọ pé lẹ́yìn ti ṣe azihar azihar yẹn ọ̀wọ́dọ̀ tún súnmọ́ obìnrin ma ó ti dèwọ̀ fún ọ ẹ̀hẹ́n nítorí pé ìgbà tí o fẹ́ sọ̀rọ̀ ó kí sọ̀rọ̀ ti ń jáde lẹ́nu ẹ̀ tó lóòótọ́ níyẹn máa wo bóbìnrin ṣe dánú bíyàn àtàwọn ọ̀wà tó wù ó sọ àwọn ọ̀rọ̀ tí ò wúlò tó irú eléyẹn ọ̀bọ̀kùn lọ́rùn ẹrú kó o tiẹ̀ tó fọwọ́ kan obìnrin o ò lè ṣe àbọ̀ ọ̀rẹ́ rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ a jẹ́ pé wàá ṣe sùyàmù oṣù méjì gbáko nítẹ̀lé ńtẹ̀lé látàrí pọ̀fẹ́ni wa rọ̀ ò tó lè ṣe ìgbà náà lọ́wọ́ kan kó o fún aláìní ọgọ́ta kó o fún wa lóúnjẹ gbà náà ló tó lè fọkàn ìyàwó rẹ̀ ẹjẹ́ á máa sọ ẹnu wa o ẹjẹ́ á máa sọ ẹnu wa kọ́ ọmọkùnrin inú ní bí ọ inú ń bí ọ̀ràn o tẹ́lẹ̀ náà ibi inú náà ló bí ọ tó fi sọ ń tọ́ sọ ọ̀daràn nìyẹn tóbìnrin bá sọ òun á sọ pé tó ń bá tún lè gbà fún ọ pàbọ́n ló ń gbà fún bàbá rẹ̀ ó sì máa bọ́ ọ̀sùn tóbìnrin bá sọ ọ́ rẹ̀ lọ sọ sápò ara ẹ̀ kò túmọ̀ sí kankan kò tí ẹ̀ ní sí kàfàrà kankan ìwọ́ra ìyàwó rẹ̀ ń boni sá lọ. so eléyìí túmọ̀ sí pé torí òun náà lè máa wò ó pé bóòlù ọlọ́run ṣe gbà fẹ́yìn tí ò ní gbà fáwọn òun náà fẹ́ sọ̀wọ́ náà dè wọ̀ wọ́n sọ pé rárá wọ́n ò lè sọ mí dè wọ́ mo rò pé yé aha eléyìí jẹ́ bá wọn. nínú ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tìmọ̀ Muslim lọ́dọ̀ Ibn Abbas ó ní idha harrama ar-rajulu tẹ́nìkan bá sọ ìyàwó rẹ̀ dèwọ̀ lórí ara rẹ̀ fa ìbúra ni wọ́n ń pelé yẹn yukaffiruha yóò san ìtanràn rẹ̀ ni ọ̀nà àbáyọ nù fẹ́ni bọ́dì tó a ti sọ pé ìyàwó ń dèwọ̀ fún ọ̀fẹ́nu dáràn ni ó ti búra nù ó sì kaffaratul yamin ìyàwó rẹ̀ ṣe èèwọ̀ eléyìí jẹ́ rìwáyà alákọ̀ọ́kọ́ nípa pé torí Maria ìláyà yẹn ti sọ̀kalẹ̀ ẹ kíyèsí Maria yìí ṣe ìyàwó bóòlù àti wàá lò fún yàwó ẹrú ni Maria ìyẹn ni wípé ẹrú tí kìí ṣe ọ̀ranyàn lórí ìwọ tó ní pé kó o máa bá a lò nàmbà fẹ́ni kìí ṣe nàmbà túláàsì ẹrú tí ò lẹ́tọ̀ọ́ lórí rẹ pé kó o fún lọ́jọ́ tó o bá sọ pé ó déèwọ̀ lórí rẹ kò déèwọ̀ báwo wá níyàwó ìyàwó ò ní déèwọ̀ min babin awla ìyẹn ni pé àìdíèwọ̀ ìyàwó òun gan lọ́kàn pàjù tẹ́rù ọ̀bá déèwọ̀ torí pé ó sọ pé ó déèwọ̀ bó wá níyàwó sì wá déèwọ̀ nítorí pé ó sọ pé ó eléyìí ń jẹ́ báwọn rìwáyà kejì òun náà ni pé. àyà yẹn kò sọ̀kalẹ̀ nítorí Maria wọn lọ sọ̀kalẹ̀ nítorí oyin ni oyin tánàbì sallallahu alaihi wasallam torí wọ́n ní ànábì wa sallallahu alaihi oyin sì mọ̀ oyin wúlò gan a máa ọ̀pọ̀lọpọ̀ àwọn pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú nú àwọn àrùn nú a sì mọ̀ pé oyin lópin ìgbà tí ò bá ti jádàmà di oyin tí wọ́n fi ṣúgà sí kò lè fa jẹ̀díjẹ̀dí ànábì fẹ́ràn kọ́ máa lá oyin wọ́n á lànàbì sallallahu alaihi wasallam lá oyin nílé ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ sẹ́wọ̀n pé gbogbo obìnrin wọ́n máa ń gbìyànjú láti ṣe nǹkan tí wọ́n fi fa ojú ọkọ wọn mọ́ra kí ó fi jẹ́ pé ọkọ wọn gba tiwọn bọ́ fẹ́ kó ṣe pé kò ṣe nítorí ẹlòmíì pé kọ́kọ́ ó lè gbá tó ń ju ìyàwó mi lọ àmọ́ yóò sá máa ṣe nǹkan tọkọ ó fi gbà tiẹ̀ ṣùgbọ́n lérò gbogbo obìnrin míì tó yàtọ̀ sí ti ń ṣe dáadáa yìí àbí tí kálukú ẹ̀ ń ṣe dáadáa tiẹ̀ lérò ẹlòmíì tọ́jú orogún rẹ̀ ọfẹ gbọ kó máa lọ ni torí ẹ kọ sọ ẹnu ẹ tó bá fi lè ṣèṣì sọ fún ìyàwó rẹ kan pé à kódà oyin tí mo lá lọ́dọ̀ ìyá kìíní jẹ́ òní oyin ń ti dùn jù ẹ́ oyin ò lẹ́ ńlá <laughs> torí ẹ ọmọ sẹnu ẹ dédé síbí ni ọ jẹ nǹkan kan bomi ò mú nǹkan kan bomi mo rò pé yọ ọ̀hún kan gbé ẹ náà ni ọtẹ bẹ́ẹ̀ dìda kọtẹ bẹ́ẹ̀ dìda sọ ẹnu ẹ torí tí ọba sọ ẹnu rẹ ọkàn lọ dalé rẹ rú ni so torí délé àwọn obìnrin yẹn ti wá sọdì wọn á rí pé ànábì la oyin ní ilé ẹnìkan wọn ti wá déètì náà lẹbi bá ti dé ọ̀dọ̀ rẹ tí wọn ti gbẹnu bọ pé kíní kan ọkàn máa ta lẹ́yìn pé nǹkan kan rùn ni bẹ́ẹ̀ ni wọn sì ṣe ah, ìlàjọ yín lọ ó yá tún lè máa mẹ́nu rùn à ah, ṣúgà lásán lè mẹ́nu rùn lọ́dọ̀ obìnrin torí tí wọ́n bá fẹ́ dètè sí ọ. sáré à ah, ẹ̀pà lásán máa ah, ọ náà nù ẹ̀pà ngan ni ẹ̀pà máa rùn à ọlọ́run lọ́mọ rẹ àgàmọ̀dì ẹ̀pà tẹ lọ jẹ́. Ànábì sallallahu alaihi wasallam òun ní láwọn yín má ó sì fẹ́ràn yín gan lọ́lọ́run sọ á sọ ayé àyíká lẹ́kọ́ bóró kí àyà kan sọ̀kalẹ̀ nítorí sábàbí púpọ̀ nítorí gbogbo ẹ̀ náà ikhtilafu tanawwu' wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe é pé ìtumọ̀ àwọn ọ̀nà kan náà ni wọ́n rìn kìí sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ìtumọ̀ àwọn kọ̀yìn síra wọn torí tó bá kọ̀yìn síra wọn ibẹ̀ láti wá kàn tá a lò tá a fi yòókù lẹ̀ lágbọ́n níta fẹ́ fàyọ ni pé ẹni bá sọ pé ìyàwó òun ó ti dèwọ̀ fóun kò dèwọ̀ fún kò dèwọ̀ fún tó o bá fẹ́ fẹ́ ìyàwó máa ọ̀nà tó fi kọ́ ìsìláàmù ti là kalẹ̀ ọ̀rọ̀ pé ó ti dèwọ̀ fọkọ́ ìyẹn ni pé nínú islam ẹni tó bá ti fẹ́ ìyàwó ó ti gbẹ́rù rù ọ́ sọ̀kalẹ̀ lọ́nà tó yẹ ni kì í ṣe wọ́n tẹ̀yìn sọ́ọ́lẹ̀. So tó o bá sọ ọ́ lẹ́gbẹ̀yìn o tí ì rí nǹkan kan sọ ọ́ lẹ̀ yóò tún gan mọ́ gbòòrò torọ́rọ̀ obìnrin máa débi tọkọ máa sáká pẹ̀lú <laughs> tó bá gbóhùn rẹ̀ lásán lè túlẹ̀ so torí kọ́lọ̀ mẹ́jọ abá fìtínà pàdé so tó o bá fẹ́ pé ìwọ ọ̀fẹ́ yàwó ma ọ̀nà tó fi kọ́ ọ́ lẹ̀ ní kò tẹ̀lé àmọ́ kó o ti dé wọ̀ ẹ̀rọ látò nílò ẹ̀ dé wọ̀ báwo yóò tún jókòó sílé ní kékeré ọ̀ má fi kà torí tí fíkì òfin àwa ni kó o dé wọ̀ kó sí ń tọ́sẹ̀lẹ̀ mo ti jókòó gbé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ o. àwọn ẹ̀gbọ́n wa yìí wọ́n fi hàn wá pé oníkálukú kó gbìyànjú láti túnlé rẹ̀ ṣe oníkálukú kó gbìyànjú láti sọ ẹnu rẹ̀ kódà ọ̀rọ̀ pé obìnrin dé ìwọ̀ fún ọ gan ká sọ́ra láti sọ. àwọn obìnrin náà ìwà tó hù tó jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú yìí lọ́kọ rẹ̀ máa sọ sí ọ. ó dájú pé kò yẹ kó hurú rẹ o. obìnrin míì tún máa dunnú ni pé òun ti ṣe fún kódà tó wọn ó tún ṣe lọ́la ó jù tòní lọ. ẹ dákun ṣé yaani yẹn ni pé kó di ọmú títí láéláé tó náà bá rí pé fìdí náà gbẹ̀mí òun yóò lé ọ lọ wa torí ẹ ọlọ́run kọ́ má dalẹ̀ wa rú wa etí ti ń bàjẹ́ nínú ilé kálukú wa tún ṣe ṣetán tó máa ń balẹ̀ jẹ́ má jẹ́ ọ̀rọ̀ náà dáhùn wa wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ fún kọ̀ọ̀kan wọn ní mood kọ̀ọ̀kan. módù yẹn ni pé oúnjẹ tútù módù oúnjẹ tútù yẹn ni pé irú kọ́ọ̀pù tá a máa fi yọ zakatul fitr naam. ni pé ẹ àti alitinain ó sì tún fẹ́ ṣe sùyàmù anabi Dawud nítorí túmọ̀ sí pé yóò ṣe òní kò ní sọ̀la tó bá ṣe bẹ́ẹ̀ yẹn yóò padà tà sí ọ̀kan nínú ọjọ́ méjèèjì sọ̀kan ní kó fọra mọ́ tó bá dín sí alkhamis àti alitinain náà náà ti tó. torí sàárè abdullahi ibn amur ibn al-as ìgbà tó sọ ikú máa ṣe siyam tànàbì ní rárá irú tànàbì dawud yóò mú lè sinẹ́yìn àti khamis ní kọ́ àmọ́tọ́ni à agbára mi kájú báyẹn lọ ah, kò burú ọ̀dà máa ṣe irú tànàbì dawud ìyànnípò ní yàtọ̀ sọ́la ọ̀túnla yàtọ̀ síjọ́ mẹ́rin. agbára mi tún kájú bá ń lọ mo lè máa sojoojúmọ́ à ànábì ní àṣejùnú lẹ́yìn rẹ̀ òun gan tó padà fara mọ́ irú tànábì Dawud ní ìgbà tí ọjọ́ ayé tọpẹ́ lórí rẹ̀ tó dàgbà ó ń padà ń kábàámà kóun ti mà kóun ti gbọ́n tànábì wí mo rò pé yé wa so àwa náà ẹ ti mà kẹ́ gbọ́n tànábì wí ẹ máa ṣe yọmọlẹsì náírà àti khamis orí wà ń bẹ. ọjà bó ṣe jẹ nítorí tí ẹ bá ti tà tí kékeré tí ẹ bá ti kó bá làáfíà ara yín tọ́lọ̀ ń bá kọ́pẹ́ mi yín ó gùn ẹ rí i pé ẹ̀ní pẹ́ lórí ẹ̀sìn ẹ padà rẹ́sìn ẹ̀ máa rí nítorí pé gbogbo ń bá ti wọ̀ èèyàn padà rí sá. bí ẹni tó lò ma máa ṣe kìyàmù lẹ́ẹ̀lì ọgọ́rùn-ún rákà lójoojúmọ́ ni ó lè rí sẹ́ńjọ́ àkọ́kọ́ kìí ṣe pé lẹ́yìn oṣù kan ọjọ́ kejì ó rí i pé ìyàtọ̀ wà ó ní kọ́kọ́ fẹ́ dìde ma tó máa ń wo aago pé it is two thirty two thirty náà mo sì bẹ̀rẹ̀ lánàá ọmọ ma lọ dojú aago ń délẹ̀ pé o tó bá wà lè dìde tó bá ti sọ láti yẹn pẹ̀lú gọ́ọ̀lọ́ o lè má lè ṣe rákà àádọ́ta torí tó ti rẹ̀ ọ́ wọ́n máa wò pé káì bó mo ṣe ṣe tàná ga so gbogbo nǹkan tí yẹn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu èèyàn pẹ̀ ń bẹ̀ ahabul a'mali ilallahi adamuha wa inqal bẹ́ẹ̀ ni àdìsí anábì sọ. So iṣẹ́ tọ́lọ̀ fẹ́ràn jù ń lè tẹ́ tẹpẹlẹ mọ́ tẹ́ pàtì kódà kó kéré nítorí pé ètò kéré òun kápẹ́rọ́kà mẹ́rin mẹ́rin lèyàn máa ń ṣe lóru ojoojúmọ́ tọ́lọ̀ akádàrà pẹ́mi ogun èyàn wọn fi fifty years ṣe bẹ́ẹ̀ so four times fifty years yàtọ̀ sí bàbá olóńdrẹ́d tí ò séjò ẹ̀mẹ́ta lọ tó bá sọ̀rọ̀ kìyàmù lẹ́yìn báyìí ó ti sá sẹ́mi ni ẹ wá fi léèrè so àmọ́ níraka mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ẹ wo adúrú ọjọ́ tó wà ní ọdún kan ó wá ṣe bẹ́ẹ̀ fún fifty years naam. aleykum salaam. tó ní kéèyàn máa ọba. Uh -huh. Ọba. àkọ́kọ́ àdìsí wo ló ní kẹ́ ẹ má mú mi lóru. torí pé ànábì sallallahu alaihi wasallam nítorí wàá nù àdìsí ni kẹ́ tí ọba mú mi máa lóṣù kò wá sọ pé ẹ má mú mi lóru mo rò pé yé wa tí ọba mú mi máa mú mi àdìsí sì tún wá pé bò láti wá fẹ́ sí làwọn sọ pé. èyí tó yẹ ẹni káwọn ọmọ mu mi nílòsò níjókòó àmọ́ tá a bá mu mi lóòró náà kò burú pé ń ṣe lànà bí ṣe bẹ́ẹ̀ lè bẹ̀rẹ̀ ní jẹ́wọ́s wọ́n fẹ́ fi ṣàlàyé pò náà tọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sọ báǹkà míì náà wì àwọn bá wí lánàá nísìnyí ìjọba tó bá mu mílíkì ń dúró tó mu náà ni àbó mu ó mu tó bá mu tí ń dúró tó bá mu náà ẹ̀hẹ́n àmọ́ máa gbìyànjú láti jókòó tó bá ti fẹ́ mu lẹ́sọ̀ tí obi tọ́ ti kọ́ mùsùlùmí ẹ̀ mu tí o ẹ̀hẹ́n so tó bá mu nǹkan mu tọ́tọ́ nígbà míì nídúró kò burú àmọ́ kíyèsí ẹ̀rù ń bà wá kó má jẹ́ pọ̀pọ̀lọpọ̀ kárí mi náà ní ọ̀pọ̀lọpọ̀ ń bá ká nígbà tó ìwọ nìkan fẹ́ mu mi tọ́ wàá nulẹ̀ sọ jókòó ni àbòdúró. ètò wọ́pọ̀ ni pé dùn wọn máa mú o tó bá ti wá wà lójú àwọn èèyàn yóò wá jókòó ọlọ́run rà ní rẹ̀ so tó bá jẹ́ turọ́ ọlọ́ ọlọ́mọ tó bá rí kárí mi kọ̀ pamọ́ sọlọ naam rárá ọba àlùfájàrí ti ọba ẹyọkan lẹ́pẹ̀ ní. tí àlùfájàrí bá ti yọ eléyìí tẹ́ ti sọ as-salatu khairum min an-nawm nìkan lẹ́pẹ̀ náà. àìbẹ̀rẹ̀ nǹkan ọ̀tí ẹ̀ nítumọ̀ torí nìṣẹ́ ní ohun àtẹ̀ntàjọ dáràn tábí màzínà wọn àtúbà ambọ̀sibọ̀sì kí wọ́n aṣọ igi wọ́n sì jọ wà lórí àlè sálè àlè wa kó adó àlè Ramadan wa dé àlè ń dáná fálè mọ̀lẹ́bí àlè náà jẹ oúnjẹ tá a lè ń dà so ìbéèrè kò é ṣe béèrè ọ̀daràn làwọn méjèèjì àwọn tí sì ń jẹ oúnjẹ rẹ̀ náà gan ti bá wọn kópa nínú ọ̀ràn àdá eléyìí jẹ bó ṣe jẹ sílé gbàgbàkúgbà láì ọkùnrin gan ọ̀daràn ni bọ́ọ̀lù sì lè gbà tí ó kó àlè rẹ̀ bá àmọ́ ń ọjọ́ pé tọ́ ọ̀daràn náà kúkú lòun náà lápè láti pilẹ̀ ìbọn ọ̀ràn náà wọ́n fi pàdé ọ̀ràn náà wọ́n fi bí makalẹ̀ ta ló lè garanti pọ̀ mọ́ lèmi náà tún ní dé kò sí eléyìí jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. lẹ́yìn náà sẹ́ẹ̀ lè ṣe sùyàmù ni àfi tí wọ́n bá dáná fún yín. ó ti máa rẹwà kó tó lọlé lẹ́yìn ṣáì àti búrẹ́dì. ìjẹ́bù náà ń bẹ̀rẹ̀ jáde. téèyàn jọ ń sọ̀rọ̀. wọ́n gan kì í ṣe béèrè ló ń ṣe lọ́ọ́ fẹ́ yàwó járe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe èèyàn wá ń dùkà èèyàn wá èèyàn ṣe skul ṣe excuse ní kíkọ́ ọmọ fẹ́ o kì í ṣe excuse because tó bá ti torí pé wàá skul tó ń lọ ṣe zina kò sí àwa wí tó fẹ́ wí fọlọ̀ ṣèyàn dáràn ọ̀daràn ni lẹ́yìn náà rántí àwọn obìnrin wà tẹ́pọ̀ náà rẹ ní kọnu sí tẹ́lẹ̀ náà ìwọ náà lọ́lọ́ ń gbé tọ̀ òun náà sì máa kó wọn gan sí ọlọ́run ìwọ ti ronú ìbàjẹ́ òun náà ò ní kọ anything kọ́ láti má bọ́ mọ́ lọ́wọ́ sòtọ́ bá mọ̀ kó fẹ́fẹ́ ọ lọ sílé òbí rẹ̀ mo fẹ́ fi ọmọ yín yìí èmi ìfẹ́ ṣèbàjẹ́ èmi sì fẹ́ kọ́ ọmọ yín kọjá orogún mi nu ká ṣèbàjẹ́ ẹ fi fún mi ẹ dákun bàbá tí ọba sọrù rẹ̀ fún gbogbo yòówù wọn lè nínú plan wọn àwọn náà ò ní fẹ́ bàjẹ́ fọmọ wọn so wàá fẹ́ yóò di ìyàwó rẹ̀ kí ló ń mú kí ló ń móbìnrin lọ́rẹ̀ sí nígbà tí èsì pé èèyàn gbádùn kò sí náà ni àìmọye ẹ̀ṣẹ̀ lẹ́tìṣẹ̀ ó kéré jù ó fọwọ́ sáàrin ọwọ́ rẹ̀ ó fọwọ́ ra kí àwọ̀ rẹ̀ ó dẹ̀ lẹ̀ báyẹn ṣé wọn ò bí wọn á dàbí tọkùnrin nígbà tí èsì bricklayer òun ti ń sẹ́lọ̀ ń bẹ̀ yẹn ìbàjẹ́ padà ṣẹlẹ̀ kó o sì yí ọ títí tó fi ṣèbàjẹ́ mi gbogbo pé ọkà obìnrin yẹn kún ọ̀fẹ́ títí tó fi ṣèbàjẹ́ tó bá ti ṣèbàjẹ́ pẹ̀lú ẹ̀ ọ sọ pé eléyìí ò fi tì mí kì í ṣe irú ẹni tó yẹ kí n fẹ́ ni. n ti máa ń ṣẹlẹ̀ nìyẹn kódà tó bá fẹ́ ọkà kún mistake ńlá tó sínú gbèsè ayé rẹ̀ tó bẹ́tà lọ fẹ́ tó bá wọ̀ bàbá rẹ̀ ọba àmọ́ rẹ̀ ikú ọmọ ni ọ sẹ́wọ̀n rẹ̀ máa ń ṣẹlẹ̀ tí bàbá ọ sọ pé skul aràn ọ lọ ọkàn fẹ́ sunwó wa náà ni ọmọ òṣèṣì nánà ẹjọ́ fẹ́yàwó lẹ́yìn náà ó ti tó bàbá ọmọ ẹ̀sìn ló sì fẹ́ ránṣẹ́ palákàrà kò sáni fẹ́yàwó tán kó ní kẹ́ ẹ tún máa bọ́ ìyàwó kẹ́ ẹ máa bọ́ òun ọ̀pọ̀lọpọ̀ ọmọ skul wà tọ́kẹ́ skul náà lọ wà ó ń bọ́ra rẹ̀ òun ló sanwó skul ara rẹ̀ ẹlòmíín tún sì tìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíín ṣe jáde ní skul báyìí tọ́lọ̀ ń sì ràn án lọ́wọ́ torí di eléyìí má sì ranù má sì bàjẹ́ ìyàwó ni kò fẹ́ kó o sì dé kòtò rẹ kó le ọlọ́run máa ń bóyàn láṣìírí ó lè jẹ́ léyìn lọ́lọ́run sínú àrísìkì fún ọ kọ́ làwọn gbàdúrà wa subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka الله <coughs> الله أكبر الله أكبر